أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <clears throat> الحمد لله والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وبعد أدوك لدولون أستطري كيف وانا محمد صلى الله تعالى عليه وسلم أشكب وصلاتكم أبا وصحابة الكرام والتابعين ومن بعدهم بإحسان ila yawmiddini àṣà Allahu ta'ala ẹ̀yin ọmọ ìyá wa àkíyín pé ẹ kújọ mẹ́ta pápá ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa torí pé àti sábà wa láìfù báyìí lọ́jọ́ tó tó nǹkan látara bí àwọn kankan tó ọ̀rọ̀ gbọ̀ká àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ àti sáwa náà ọpẹ́ ní fọlọ́ a sì gbìyànjú pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wa ṣí ètò yìí so nítorí pé ọ̀rọ̀ tí ó ń lọ láwùjọ látara àwọn àṣesí tí àwọn àáfàá wa máa ń lò láwùjọ Islam pàápàá lórí ẹni tí ń bá ń sọ òtítọ́ látara wípé wọn èé fẹ́ kí òtítọ́ tà láwùjọ wọn ò dákẹ́ tó sì já sí pé aburú ńlá ni níwájú Ọlọ́run aburú ńlá ni nínú Islam aburú ńlá ni nínú Al-Qur'an ìdí nìyẹn tí mo fi pe tọ́píìkì mi ní mo pè ní kí ni ìyàtọ̀ láàrin láwàní àti ẹ̀há tá a mọ̀ sí niqab a rí i pé láwọn àsìkò kan ń bẹ nígbà tí mudirul markaz adamallahu ayatahu wa dawlatahu bin na'ima wal afiya wa salama tí wọ́n ń ṣàlàyé nípa pé culture ada ni láwàní lára àwọn tí wọ́n bú bàbá náà lánàá tí wọ́n ń sọ pé ṣe ìtọ́nù ní ń da àwọn láàmú tí èsì bàbá náà lónìí náà ni wọ́n wá ń sọ fún wa ní ìsìn pé àṣà lásán ni láwàní pé kì í ṣe ẹ̀sìn kódà wọ́n tún fẹnu yẹpẹrẹ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìbéèrè táwa náà wá ń bi wọ́n léèrè ní ìsìn ni wípé kí wá ní ìyàtọ̀ láàrin láwàní àti ẹ̀ha torí lára tí wọ́n máa ń sábà mú dání pé mùdírù ó ní kò sí ti ń jẹ́ ẹ̀ha kódà ó ní kò síyàwó ànábì kankan tó àìhà àwa ń béèrè nísìnyí pé kí ni ìyàtọ̀ láàrin ẹ̀há àti láwàní ṣé láwàní òun jẹ́ àṣà tí ẹ̀há tóun jẹ́ ẹ̀sìn ó yẹ ká gbìyànjú lórí ẹ̀ka jọ bára wa sọ̀rọ̀ ìdí nìyẹn tí mo fẹ́ fi lọ sórí tọ́píkì yóò sì kan àwọn àáfàá ilẹ̀ yorùbá látara òréré pé ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá wa wọn ní ikhlas wọn ní mímọ́ pẹ̀lú ọlọ́run kódà ìbẹ̀rù ọlọ́run jìnnà sọ́pọ̀ wọn kódà wọn kọ́ wa lẹ́kọ̀ọ́ rí láwùjọ wa tẹ́ fi máa bòsí tó ń lọ láwùjọ tọ́lọ́run ò sì fẹ́ kó bẹ́ẹ̀ babalágége ọlọ́run ọba o jẹ́ kán túnbọ̀ pẹ́ fún wa kán sì túnbọ̀ ní àlàáfíà tó pé tó péye torí pé àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò sì ní já bàbá náà ní tàmá naam mi ò fẹ́ kí program yìí pẹ́ mo sì fẹ́ kẹ́ ẹ dákun ẹ bá wa share so kẹ́ ẹ sì bá wa tẹ love and like ọlọ́run ọmọ love ẹ̀yin náà yóò sì like yín yóò sì bá wa share oore fẹ́yìn náà láyé àti lọ́run naam mal farqu bayna al-imama wan niqab kí ni yàtọ̀ láàrin láwàní àti ẹ̀há nínú ayé yìí nínú Islam àti lọ́run. a rí i pé gbogbo wa láti jọ mọ̀ wípé al-imamatu aadatun wa laysa ibada àtijọ́ gbọ́ yìí nìsí kódà lọ́dọ̀ àwọn àfa tí wọ́n ń wé àtàwọn tí ò wé gbogbo wa lájọ mọ̀ wípé n tá à ń pè ní láwàní o àṣà ni kì í ṣe ìjọsìn eléyìí kíní kan ń bẹ láwùjọ àwọn àáfàá tí wọ́n ń pera wọn ní àáfàá alùsùnà gbogbo ń táwọn àáfàá tí wọ́n kì í bá recognize kò sí bí nǹkan yẹn ṣe lè dáa tó kì í ṣára ẹ̀sìn àmọ́ tí wọ́n bá fẹ́ràn nǹkan kan tí wọ́n gbé wọnú manhaj wọn báwọn kí nǹkan ní òtí lálàáfíà tó wọ́n máa pè lẹ́sìn yẹri pé ní ìsìn wọ́n láwà ní pé àṣà ni so ẹ̀há ń kọ́ ṣáṣà nìyẹn náà àbẹ́sìn tí láwà ní ò bá jẹ́sìn kí ló fẹ́ sọ ẹ̀há náà dẹ̀sìn Naam. Mo wá fẹ́ lo ọ̀rọ̀ àfáwà Ibn Uthaymin rahimahullahu ta'ala tó jẹ́ nínú àwọn àfáà táwọn àfáà onísúnná gbà fún. Àfáwà sọ fún wa yí pé libasul imama laysa bisunna kéèyàn máa wé láwàní kò sí nínú súnná. Àfáà Ibn Uthaymin ló sọ bẹ́ẹ̀. Irú eléyìí náà làwọn babalágbé ní kọ́lọ̀mbá wa ṣàlékún dáadáa fún àti ìdẹ̀ra làwọn náà mú dání pé láwàní yìí ṣẹ̀sìn. Naam. Lakinnahu ẹ̀ẹ́dẹ̀tún àmọ́ ṣá o àṣà ni wọ́n gbà pé kọ́tsọ̀ ní láwàní. Ibnu Uthaymeen wá tẹ̀síwájú ó ní wa sunnatu li kulli insan an yalbasa ma yalbasu an-nas ma lam yakun muharraman pé n ti ń jẹ́ súnà fún gbogbo ìran ènìyàn láyé náà ni kó máa wọrú aṣọ tí wọ́n bá ń wọ̀ nílùú wọn ma lam yakun lódiwọ̀n táṣọ yẹn kì í bá ṣe aṣọ èèwọ̀ bidhatihi lójúlówó bó ti yẹ kó rí wọn wá ṣàlàyé lọ bẹ́ẹ̀ wọn ṣe lọ bẹ́ẹ̀ wọn wá ní wa kana nabiyyu sallallahu alayhi wa sallam kana yalbasu al-imama li annaha mu'tadatun fi ahadihi wọn lànà muhammadu sallallahu alayhi wa sallam bínú fẹyẹmẹ ní ní ṣàlàyé ọ̀rọ̀ wọn ni wọn máa wé láwà ní ẹ máa gbọ́ wọn lànà ibi máa wé láwà ní li'annaha mu'tadatun fi ahdi wọ́n ní nítorí pé àṣà táwọn èèyàn bá sáábà tóun náà bá láyé ńgbà tó dé nìyẹn wọ́n wá ní walihadha lam ya'muru biha wọ́n ní dìí nìyẹn tánàbí ò fi pa ẹnìkan kan láṣẹ pé ẹ máa wé láwà ni liqa al-babi nínú tíra yẹn ẹ bá pàdé nínú liqahu al-babi al-maftuh tí Ibn Uthaymeen volume twenty three page one sixty ó wà ń bẹ̀ àfáà Ibn Uthaymeen wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní lubsul imama laysa mina sunna kéèyàn máa wí láwà ní òkò sínú sunna lubsul imama laysa mina sunna láwà ní wíwé wọ́n ní kò sínú sunna la li muakkada wala ghayri li muakkada kódà kò sínú sunna tí wọ́n kan pamọ́ kódà kò tó sínú èyí tí wọ́n àtún kan pamọ́ wọ́n ní li'anna an-nabiyya sallallahu alayhi wa sallama kana yalbasu ittiba'an lil'ada wọ́n lánàá bí ń wọ̀ ọ́ ó sì ń lò ó ní tìtorí pé ó fi ń tẹ̀lé àṣà allati kana an-nasu 'alayha fi dhalik léyìí tí ń jẹ́ àṣà táwọn èèyàn ń bẹ lórí ẹ̀ ń gbà náà walhada lam ya'ti harfun wahidun min as-sunnati yahmur biha wọ́n ní ìdí nìyẹn tá a fi rí gbólóhùn ẹyọ tàbí àràfin ẹyọ látòrí àwọn àna Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó sọ wípé ẹ máa wí láwàní tàbá sọ̀nà wílé yìí náà ẹ̀rí nu fatawa nuru ala darbi wọ́n ṣe ikhlas lórí ọ̀rọ̀ láwàní ẹ wá já bí wọ́n léèrè wípé ẹ̀há ń kọ́ tí mudirul markaz sọ wípé an-niqabu alhijabu bilqina'il wajhi laysa min ta'alimil islami kama qala sheikh adam tẹ́lómi ó bá sọ̀rọ̀ yóò ní ìfẹ́ ẹnu bàbá wa mudirul markaz ṣe pọ̀ ní tí wọ́n máa lọ́mọ́nù bẹ́ẹ̀ bá rẹni tí ń wí bẹ́ẹ̀ yóò túmọ̀ sọ nípa ẹnu ni èèyàn ṣe ń sọ̀rọ̀ tí ó mọ mẹ́rin wá tí ó ní dìláàlà tó ń tasirihiyya dìláàlà tó clear kùránìyà tẹ́ ẹ máa pè lónífẹ̀ẹ́ nu ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbà lẹ́yìn jó nífẹ̀ẹ́ nu. torí pé social media yìí ó jẹ́ kéèyàn mẹni tó ní làákàyè àtẹni tí ò ní tẹ́ ẹ bá sọ̀rọ̀ kalẹ̀ báyìí tẹ́ ẹ bá rí kọ́mẹ́ǹtì ẹlòmíì yóò yàgbẹ́ sọ̀rọ̀ ni tẹ́ ẹ máa fi mọ̀ pé wọn ẹ̀ ṣáṣà lòun náà àbẹ́sìn kí làwọn àfẹ́ẹ̀sìn kan náà sọ lórí ẹ̀ láwọn kọ́ ni pé nìkọ́ọ̀bù náà ó ti ń bẹ kánẹ́bí tó dé àṣà sì ni lọ́dọ̀ àwọn yẹ̀wúdì lọ́dọ̀ àwọn Júù àṣà kódà títí dọ̀la obìnrin yẹ̀wúdí ẹ̀ lè rí wọn ta tó ń já sí pé ní ìdá àkàràjà ti mọ̀rá àtòlì yẹ̀wúdí yá tóbìnrin yẹ̀wúdí kan bá jáde makṣúfà tó bá ti kájú báyìí kharajat anil yahudi kì í ṣe yahudi mọ́ ó ti jáde kó nu ẹ̀sìn wọn ẹlẹ́hà ni gbogbo wọn naam tá a bá lọ wo niqab ó wà nínú ìwé genesis nínú genesis twenty four verse twenty verse sixty five sixty four mo fẹ́ sáré wo ìwé genesis yẹn torí pé mo fẹ́ kájọ wò ẹ̀há ń bẹ nínú ìwé genesis tá à ń pè ní niqab Genesis twenty four verse sixty five sixty four to sixty five orí ní kọ́ọ̀bù mbẹ́ àṣà ni kánẹ́bì náà ó tó dé sallallahu alayhi wa sallam naam tó bá wo sixty four to sixty five naam jẹ́ kí n kà láti sixty four wọ́n ní Rebeka sì gbójú rẹ̀ sókè nígbà tí ó sì rí Isiaki ó sọ̀kalẹ̀ lórí ìbákasí rẹ̀ ní tìtorí tí ó ń bi ìránṣẹ́ náà pé nítorí tí ó ń bi ìránṣẹ́ náà pé ọkùnrin èwo ni ó ń rìn bọ̀ ní oko láti wá pàdé wa níhìn ìránṣẹ́ náà sì tó wí fún un pé olúwa mi ni nítorí náà ni ó ṣe mú ìbòjú rẹ̀ ó sì fi bo ara rẹ̀ nìkọ́ọ̀bù nìyẹn nínú bíbélì nìkọ́ọ̀bù ń bẹ nínú ìwé Genesis nìkọ́ọ̀bù sínú alukur'an nìkọ́ọ̀bù ń bẹ nínú Genesis àmọ́ nìkọ́ọ̀bù ò sí nínú alukur'an látòkè délẹ̀ wọ́n lànàbí ò pa wá láṣẹ láwà ní wíwé ìjà nàbí pa wá láṣẹ ojú bíbò torí pé lára tí wọ́n ń crucify babalágége sínú tí wọ́n máa sọ pé ẹ má dá lóhùn ìfẹ́nu rẹ̀ pọ̀ ń dà lóru ń dẹ̀sìrú látara pé wọ́n kórìíra bàbá yẹn wọ́n sì kórìíra òótọ́ ìmọ̀ bàbá yẹn ti dàgbà ju bí wọ́n ti rò lọ ogun tí wọ́n sì jà Sheikh Adama látànáwá ogun yẹn náà ni wọ́n sinmi ni wọ́n ń gbé síwájú tẹ́ fi mọ̀ pé èyí tó pọ̀ jù nínú àfàlẹ̀ Yorùbá alábòsí ni wọ́n ẹ̀ máa rí inú fídíò yìí ẹ jẹ́ wá lọ sórí nìkan lọ́dọ̀ sharia àti nínú Islam àwọ̀là ń kí là ń pè ní sharia sharia ni tó já sí pé Ọlọ́run fúnra rẹ̀ ló ṣàrá rẹ̀ sínú alukur'an tó wáá fi sáwọn àdán Muhammad kó máa jẹ́ wáhíyù sáwọn ọmọlẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń sọ fún wa yìí pé uhiya ilayya hadha alukur'an ọlọ́run fi kùránì yìí ránṣẹ́ sí mi li unzirakum bihi kó máa jẹ́wèé tá a máa fi kì í nílọ̀ wa man balagha àti gbogbo àwọn tí wọ́n tún bí lẹ́yìn tí ń bá lọ. so ìyẹn fi hàn pé alukur'ani yìí òun gangan ní kókó ìwé tá à ń pè ní sharia tá a máa rí i pé shara'a lakum min ad-din shara'a Allahu lakum aw shara'a ja'alnaka ala shariha alukur'ani là ń pè ní sharia in tó bá tinú kur'ani jáde là ń pè ní shari'atun kì í ṣe ń táwọn àfa àsọ. So. نعم النقاب فرض أم سنة شيء النقاب هنا شرعي لونا تبي سنة جعبي لوانينا تنسوي كي سنة قاشاني كني داموتينا عارف كي هناك الكثير من الأعراه العلماء الدين مشؤود لهم ولم يعتبروا أن النقابة واجب بل اعتبروه mujarradun ada i'tabaruhu mujarradun ada ọ̀pọ̀ àwọn onímọ̀ ọ̀pọ̀ àwọn làákàyè ló ti wá látọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn meshudin láwọn àáfàá tó láàmì láàkátán gbajúmọ̀ walam ya'tabiru anna niqaba wajibun kò sẹ́nìkan nù wọn tó pé tí wọ́n sọ wípé niqabu yìí ọ̀ranyàn ni kí là ń pè lọ́ranyàn ma faradallahu ala ibadi ìntọ́lọ́ ń pè lọ́ranyàn lórí àwọn ẹ̀bẹ́ kà sọ́wọ́mi rọmọdọ́ọ̀nì ọlọ́run dìde fún wa ní àyà ni ó ní yá ayúwa lèdínà amẹnu kùtìbà aleikum ṣìyàmù kàmà kùtìbà alẹ lèdínà min qablikum àtà fardun àkíyìmù sọláta wa àtù zakata fardun bọ́lọ̀n tí máa mú wá nìyẹn so ọ̀rọ̀ yẹn ọlọ́run ní máa pàṣẹ ẹlòmí ò lè pàṣẹ alhajju fardun lil mustata'i azakatu fardun lil mustata'i asọlátu fardun likullin ọ̀rọ̀ yẹn ọlọ́run ni ẹ jẹ́ wá bíra wa lè rèé pé ṣé kéèyàn bójú ẹ̀há yẹn náà ṣé ọ̀ràn yẹn ní látọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìrun ṣọ̀ràn yẹn ní lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìsàká ṣọ̀ràn yẹn ní lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí hajj ṣọ̀ràn yẹn ní lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn wajibat wajibat wajibat tọ́lọ́run pa wá láṣẹ kájọ bira wa léèrè tó bá wájú ọ̀ràn yẹn ní ẹ jẹ́ àyà tó sọ ọ́dọ̀ ọ̀ràn yẹn nínú Al-Qur'ani yẹn ẹ jẹ́ so à ń fẹ́ yẹ ẹ̀hálẹ̀ pé òun yẹn ṣàṣà àfẹ́ sọ yí pé láwà ní àṣà ni lóòótọ́ lànẹ́bí ìwé ibi tí mò ń lọ gangan nù. náà nínú àwọn àfáà tí wọ́n wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ní káàbù tẹ́ ń pè ní ẹ̀há ni pé muhammadu sayyid tontowi sheikhul azhari àwọn àfáà yóò máa ṣe bíi pé àwọn ò gbọ́ kọ́ọ̀lì àfáà wa sọ yí pé inna niqaba a'adatun wa laysa ibadatun àfáà wa sheikh tontowi sayyid tontowi nínú àwọn tí wọ́n ti lọ tí wọ́n jẹ́ sheikhul azhari ni wọ́n sọ fún wa yìí pé iná nìkàbà nìkàbù tẹ rí wo àádẹ́tun àṣà lòun náà bíi láwà ni wàlẹ́ ìsàn ìbáàdà kìí ṣe ẹ̀sìn kìí ṣe ìjọsìn téèyàn fi sọ pé èèyàn ń ṣe fún Ọlọ́run ò ṣe fúnra rẹ̀ ni ó ní fẹlẹm yarudbihi hayunasin kuraniyin lẹm yuridbihi hayunasin kuraniyin aw hadithin wọ́n ní kò sí ahaya ẹyọ nasun nasin kùránì yìí kárí nasu kùránì kan àwọn nasu hadithu kan nàbàwí yìí sahih tó jẹ́ tà ná Muhammad tó lálàáfíà tó sọ fún wa pé ẹ̀há náà ọ̀ràn yẹn ni àfàlàrí eléyìí ni ọ̀rọ̀ Sayyid At-Tantawi Sheikhul Azhar pé inna niqaba aada wa laysa ibada ẹ̀há náà àṣà ni kì í ṣe yẹrì bíi ayúná sí nkùránì yìí àwọn hadith nàbàwí yẹn sọ kò sí àyà kùránì kan tá a lè rí mu alórí ẹ bẹ́ẹ̀ náà ni ò sí náà sọ hadith kan tó wà látọ̀dọ̀ àná Muhammad tá a wàá sọ pé eléyìí ọ̀rọ̀ tó lálàáfíà ni o tá a máa sọ yìí pé ọ̀ràn yẹn padà sí ọ̀dọ̀ Sheikh Ahmadu al afa Sheikh Ahmadu Al-Ghamidi yìí wa huwa ar-raisu li hay'ati òun jẹ́ olórí ẹ̀ka ìgbìmọ̀ Makkah níbi ọ̀rọ̀ ẹ̀sìn nígbà táwọn ń bẹ àwọn làwọn dájọ́ ilé wọn ni anna niqaba laysa min al-islam anna niqaba laysa min al-islam kama qal innahu yumkin an tada'a al-mikyaja kódà àfa àtúbà débẹ̀ wa adafa anna an-nabiyya sallallahu alayhi wa sallam lam ya'muru al-mar'ata an tughatti al àfa àmàkà ló sọ ilé ó ní an niqab nìkọ́ọ̀bù tẹ́ rí wọn lẹ́yìn sàmínà ìsìláàmù kò sí nínú ìsìláàmù ẹ dákun ọ̀rọ̀ tí afa alghomidi sọ yìí kí ló fi yàtọ̀ sí ọ̀rọ̀ mudirul markas ṣáwọn tí wọ́n ń takò mudirul markas wọ́n kú wọn sí láyé nígbà tí alghomidi ń sọ eléyìí afa wa alghomidi tó jẹ́ ọ̀rọ̀ ìṣúlẹ̀ ayéhàtì maka fún torí ẹlòmíì òpònú ni in tí ó máa sọ ni wípé ìwọ pẹ̀lú wórówóró àwọn àfáà yẹn ni ó kọjú sí kìí mi torí mò ń kó tí wọn ni mo sì ń sọ ó ní kamakal kódà àfáà tún tẹ̀síwájú pé iná oyún kìnnú àǹtádọ àlùmọkìyàdà pé kódà obìnrin lè make up ó ṣe make up àfáà súnà ló sọ bẹ́ẹ̀ ọmọ Saudi àfáà ní wọn àdó àfáà tún wá fi kún ó ní lẹmíyà múru nẹbí صلى الله عليه وسلم المرأة أن تغطي وجهها أولا نبيو أو بني لاشة كبوجو النبي شكيني أو بني لاشة كبوجو جاتو كومب الإمام الأكبر الدكتور أحمد طيب إمام أكبر تنكني دكتور أحمد طيب شيخ الأذار الشريف شيخ الأذار لا وانا أكبر انتا وانا صو وان إن النقابة ليس فرضا ولا سنة ومندوبا ولكنه ليس مقروءا او ممنوعا وتابع ايبو انت فاسو شيخ الازهر احمد أنا اوان جاكو وابوي ان النقاب شريحة كي يبوجو ليس فرض كيشي اورانيا ولا سنة كدا كيشي سنة ومندوبا ومندوبا لا سنة ومندوبا سو so, وني ولا قنده léyìísà makuru àn àmọ́ kì í ṣe ń ta àkórí rẹ̀ ẹnìkan ò lè kórí àkórí rẹ̀ ẹni ó bá fẹ́ ṣe kó máa ṣe àmàlà farudon kó má pè lọ́rọ̀ yàn wàlà sunna kó sì má pè ní sunna wàmẹ̀ndúbẹ̀n kó sì máa sọ pé ń ta afẹ́ ni ní wàlà àpẹnìnàhù léyìísà makuru àmọ́ kì í ṣe ń ta àkórí rẹ̀ àwọn mamnu'an tàbí ń ta akọ̀ pẹ́nìkan ò gbọ́dọ̀ ṣe wọ́tábà afáwa mú lọ bẹ́ẹ̀ ó ní uwa amúrú mọ́bà àṣẹ kan tá a fẹ́ ni choice ni tó bá wọ́n kó ṣe tó bá sì wọ́n kó má ṣe àfáwa ni waman lam tartadi niqaba la shay'an alayha gbogbo ẹni tí kì í bá bojú kò ní ẹ̀ṣẹ̀ kan níwájú Ọlọ́run tá a fi sọ pé ọ̀ràn báyìí ló dá nítorí pé kò ẹ̀hà pé ó ti dá ọ̀ràn waman tartadi la yumkin li an aqula laha annaki taf'ali amran shar'iyyan bẹ́ẹ̀ ẹni tí ń bá ń lo ẹ̀há tí ń bojú ahmed tayyib ni kò ṣeé ṣe fún mi kí n wá máa sọ fẹ́ nìyẹn pé ṣàríà ló ń tẹ̀lé rárá o kìí ṣe ṣàríà ló rán ẹni tó ń ṣe ni o tó sàbẹ alẹ́ èyí tí ó wàá fi máa san ẹlẹ́san lórí tó ń ṣe yẹn afáwa tẹ̀síwájú ó ní huwa amrun dahiratul mubah nǹkan kan ní ìṣesí kan ní tó kàn wà lórí pé a fẹ́ ẹni bá fẹ́ ká máa anaki tẹlifasọ khatam bí ìgbà tí wọn náà ń wọ ríǹgì sọ́wọ́ bẹ́ẹ̀ náà ni nìkọọbù rí ẹ wo bá fa ṣe ń ṣàlàyé ó lẹni tó lo nìkọọbù tó bójú ó bó bẹni tó ń lo ríǹgì ẹka òrùka ọwọ́ sọ́wọ́ náà lórí aotakhlaruhu tó sì ń bọ àpèjúwe kan náà lẹjọ ní ayé anahu min babi zina torí pé ọ̀ṣọ́ lóhùn wọn náà ni wọn náà ṣe la yata'allaqu bihi amrun aw nahyun kò sí àṣẹ kan lórí ẹ̀ tó sọ pé ṣe mọ́ ṣe wala thawabun wala iqabun kò sì sí ẹ̀san kan tó fẹ́ gbà kò sì yíyíyà kan tó fẹ́ jẹ lórí ẹ̀ tó bá ṣe eléyìí ni ọ̀rọ̀ Sheikhul Azhar Ahmadu At-Tayyib ẹ dákun ṣáwọn àfáàwà yìí ò mọ̀ bẹ́ẹ̀ ṣèbí wọn láwọn ní tíra ńlé wọn sì láwọn kútùb tó pọ̀ náà suhila Al-Albani wọn bi àfáà Albani léèrè torí pé àfa Albani gan ti ẹ̀kọ́ tíra tó pè ní hijabul mar'atil muslima kan tó wá kọ jilbabul mar'atil muslima láti fi sọ wípé ẹ̀há yìí kì í ṣọ̀ràn yan. láti fi sọ wípé kò í ṣọ̀ràn yan àwọn èèyàn sì dákẹ́ wọn àdárúkọ Albani wọn dẹ̀ ní kí mudiru markazi ó mọ́rùn wá àwọn ará láìmọ̀ kan ti ń bú Sheikh Adam al-ulamahu sakatu an àwọn àfa dẹ̀ dákẹ́ lórí ẹ̀ ka anil jahila yaqulu al-haqqa bí ìgbà táláyìn màkàn yẹn ń sòótọ́ ẹ̀dẹ̀ lẹ́yìn jáfaare ẹlẹ́yìn jáfa ọlọ́run ẹlẹ́yìn jáfa tó ṣe déédéé pẹ̀lú adam wallahi qad zalamtum abùsílẹ̀ ṣe fún sheikh adam ní tìtorí kíni gbogbo yín lẹ́mọ̀ pé sheikh adam àfa ayé ni àmọ́ ẹ mọ̀ lọ́mọ tí ò sí tí ò lórí tí ò nídìí lẹ́ ń rọ́mọ́ naam jáàtúnjọ wò sú ilẹ̀ albani wọ́n bi àfa albani léèrè asahilu alal hijabi alal niqab wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nípa hijab wọ́n béèrè nípa niqab yakulu afa ti ń béèrè ọ̀rọ̀ yìí ń sọ fún Albani pé yakulu inna niqaba bid'atun wọ́n láwọn kan sọ pé niqabu bid'a ni wọ́n ní àwọn kan sọ pé niqabu bid'a ni wa nasun mustahabun àwọn kan sọ wípé mustahabun ntàfẹ́ ni wa nasun yaquluna innahu faridun àwọn kan sọ pé ọ̀ranyàn ni onífanáṣù fi ìṣíkàlẹ̀ ọ̀rọ̀ náà dàrú máwọn èèyàn lọ́wọ́ ṣọ́ọ̀rọ̀ yẹn ní súnnà ní tàbí bídà ni aljawabu fi kitab alhijab èsì ń bẹ nínú tíra tí wọ́n pè ní alhijab kí lèsì tafa alibani wa mú wa afa alibani ni tayyib nahnu ajabna an hadha sórí tó ń béèrè yìí àwa ti dáhùn rẹ̀ sẹ́yìn kulna alladhi yaqulu bid'ah ń táwa sọ ni pé ẹni bá sọ pé bídà ni fàwọn mukti aláṣìṣe ni ó ṣe ọ̀rọ̀ sọ ni alladhi yaqulu bid'atun fàwọn mukti ẹni tó pe ẹ̀há ní bídà Albani lọ́dọ̀ tèmi o ó ṣì wí ni walladhi yaqulu annahu fardun mukti ẹni bá tún sọ pé ọ̀ràn yẹn ni mukti aláṣìwí lòun náà òun náà ń sọ̀sọ̀ kú sọ̀kọ̀ mẹ́tí ń wí ni Albani eléyìí afáàní wọ sọ̀wọ́ àbò Albani èyí tó pegedé jù ni wípé anao afdolun wa mustahabun èèyàn kan lè sọ wípé ó lọ́lá òun ló dáa jù tá a sì fẹ́ binisbati linisa binisbati nisa ló dáa jù fóbìnrin wáyájú solkeshfu àmọ́ ó lẹ́tọ̀ọ́ kóbìnrin máa kájú kì í ṣọ̀rọ̀ yẹn wasitiru afdol àmọ́ kó bo òun ló dáa jù áàdà owó àlùwàsàt eléyìí lè yẹn lè balance tá a lè sọ pé wà lójú ọ̀nà la kì í ṣọ̀rọ̀ yẹn ó sì lè pè ní sunna ó sọ wípé afdol òun ló dáa jù fóbìnrin gẹ́gẹ́ bí irú àwùjọ tálíbà ni wà. naam tó bá fẹ́ wo ọ̀rọ̀ tá à ń sọ yìí ó wà nù silsilatul huda wa nur silsilatul huda wa nur ibi tálíbà ni ti sọ bẹ́ẹ̀ lọ́wọ́ oníṣẹ́rí two two two four tawqitu nọ́mbà tawqitu ah, alfarisa ó rí one hour forty five minutes. afa Albani tó sọ wọn ní an-niqabu laysa fardan ala an-nisa an-niqabu laysa fardan ala an-nisa. ẹ̀ha kìí ṣe ọ̀ràn yẹn fóbìnrin afa Albani ló sọ bẹ́ẹ̀ tọ́rọ̀ yìí bá wá rí bẹ́ẹ̀ kí wá ló dé ńgbà tí mudirul markaz ń sọ ọ̀rọ̀ yìí kí ló dá àwọn afa ilẹ̀ kí ló dá àwọn àfa ilẹ̀ yorùbá lákẹ́ nílùú ìlọrin nílùú ìbàdàn nílùú ìwó nílùú ẹdẹ ní gbogbo àwọn ìlú tó jẹ́lẹ̀ yorùbá táwọn àfẹ́ ẹ̀sìn pọ̀ ńbẹ tí wọ́n èyí sì ṣọkọ ẹlẹ́yà nílọrin fúnra rẹ̀ àmọ́ àwọn àfa tí wọ́n jó ń súnà tí wọ́n gbé súnà dání táwọn ò ní fẹ́ gba ráàyù yẹn wọlé tẹ́ bá dẹ̀ bí àfa wa bọ̀m̀bá sí léèrè àwọn ò máa mú fàtìwá wá wọn ò máa lo àyà kùránì tí ó takò fàtiwá wọn táfà àfàwà bàbá tí wọn bá fẹ́ sọ̀rọ̀ ẹhà nísìn àyà tí ò ní í ṣe pẹ̀lẹ́ àní wọn lọ mú wọn ní ọ̀rọ̀ yẹn ni wọn wà ní ìsásà àìtúmọ ònà mata'an fasalu ònà min hijabin àfà àgbà gbogbo ayé nu súnà wọn sọ mi àyà tí ò ní í jọ ọ̀rọ̀ yẹn ni wọn mú sí ní tìtorí pé wọn fẹ́ tẹ́ ìfẹ́ ẹnu wọn lọ́rùn ìbéèrè tó wá ń jẹ èmi lẹ́nu ni pé irú àwọn bàbá alágbe ni ń járí wọn pẹ́ tí wọ́n tako mùdírù mọ́kàs lórí ọ̀rọ̀ ẹ̀hà ṣé wọ́n rí i pé àṣà ni wọ́n tako lórí láwàní ṣé wọ́n mọ̀ ń gbà náà pàṣà ni ọ̀rọ̀ láwàní àti ẹ̀há ìyàtọ̀ kankan ò sí láàrin wọn àmọ́ torí pé ẹ̀yin nífẹ̀ẹ́ sí nínú mẹ́nájú tiyín ẹ̀yin fẹ́ sọ yẹn dọ̀rọ̀ yàn ááyà tó sọ dọ̀rọ̀ yàn dà èmi náà bí mo ti wà yìí ìyá ẹlẹ́yà ni ìyá mi wọlọ́ọ̀hì fámìlì wa ẹlẹ́yà ló pọ̀ jù àwọn àbúrò tí mo ní lẹ́lẹ́hà wọ́n lé ní méjìlá kódà mo máa ń sọ fáwọn èèyàn mi kódà bó ni mo róbìnrin kan tó wùn mí tó fẹ́ràn láti ẹ̀hà òun ni ó bojú kìí ṣe mi mi ò rí wàhálà ń bẹ̀ àmọ́ mi ò wá nítorí ẹ̀ sọ dọ̀rọ̀ èèyàn fáwọn èèyàn ara kẹ́sìbòn irọ́ tọ́lọ́run dẹ̀ ń sọ fún anú agbẹ́ la yuflihu innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihu àwọn tí wọ́n bá ń parọ́ mọ́ Ọlọ́run ò ní jèrè aláṣà ní méjèèjì kí lẹ fẹ́ kú lórí ìtọ̀hún sí tẹ́ ní kí bàbá mórí wà tẹ́ wá ń sọ nísìnyí pé tẹ́ wá tún ń yẹ̀yẹ́ àwọn tí wọ́n ń wé àwọn àfáà tẹ́ kọ́kọ́ lọ́dọ̀ wọn tẹ́ mumú lọ́dọ̀ wọn tẹ́ wá lẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ èyí tẹ́yìn náà tó ń wé yẹn ń gọ́ kí ló sì fa ni pé àwọn alùsùn náà wọn kì í wé láwàní àwọn kan ń daṣọ borí ni àmọ́ àwọn ìlú míì tó yàtọ̀ sí Saudi láwàní yẹn ọ̀ṣọ́ ni lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ náà ni nìkọ́ọ̀bù tẹ̀ ń pè lẹ́àyè rí àṣà ni lọ́dọ̀ tàwọn náà lénìí lẹ́wà ń sọ páṣà ni kódà ó ń gba àsìkò àwọn ẹlòmíì ó lè gbàsìkò wọn èyí tí ó fi wé nì yóò ti kọ́kọ́ fi ṣe nǹkan mi ẹ rántí wákàtà àwọn bàbá yẹn ń dágbà tá a wà ń kékeré bí mo ti wà yìí mo lè jẹ́ zumora mo lè jẹ́ àdàbí mo lè jẹ́ màrìkàsí kò sí ìtí ẹ ṣe tèmi mbẹ àwọn àgbàlagbà yẹn wọ́n sọ yìí pé ọmọ tí a kọ́ ní kéwú tí ń fi ní ṣakọ kìí ṣe pé kó dò ní yẹyẹ padà ṣe bọ́ọ̀lù ọ̀hún pín ṣùlẹ̀ kó tó dọ̀ọ̀ta wa ẹ rántí àná ibi tẹ́ ti ń bọ̀ odò tó bá gbàgbé orísun ọmọ ẹgbẹ́ ni èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí ò dá síbẹ̀ torí pé Islam ò fẹ́ ẹ̀yin ń bàbàrà pé ẹ̀há pé ẹ̀sìn ní níbo ló ti jẹ́sìn tí wọ́n bá sì mú ẹ̀rí wá olùkan ló fẹ́ já wọlé sórí kìnìún mi tí wọ́n bá mú ẹ̀rí wá wọ́n ní ní ẹ̀rí Kùránì yọ wọ́n ẹ wá já béèrè lọ́dọ̀ wọn yìí pé ẹ̀rí wo ló sọ fún wa nínú Kùránì yìí pé ọ̀ràn ẹ̀há ọ̀ràn yẹn ni tàbí kán fún wa nínú sùn kan láti inú àdìsí tó sọ yí pé ẹ̀yin obìnrin ẹ máa bójú tó sọ fún wa náà kan pé ẹ̀yin obìnrin ẹ máa bójú pé mí na ṣàríà ṣàríà ni ẹnu ń tẹ́ ẹ lè rí nínú sùn lọ́dọ̀ ànámọ́mọ́sá sẹ́là náà lèyí tó tún takojú bíbò nì tán nábì sọ sálàmà ń sọ yí pé la tantaqidil marhatu al obìnrin tó bá wà nínú ìramu gbọ́dọ̀ bójú kó ló tún ní wala talbisul qafazayni kódà kó má wọ ìbọ̀wọ́ sọ́wọ́ àdísù ẹyọ kan tó wá lórí niqab látòrí àwọn àná Muhammad sallallahu ta'ala lórí ẹ̀há ní pé la tantaqidil mar'atu al-muhrima obìnrin tó bá ń ṣe ìrààmù kó má bojú torí pé àṣà tí wọ́n ní lọ́dọ̀ wọn mo sì sọ ń jò ní mo ní àṣà niqab yìí ó ti wà lọ́dọ̀ àwọn alárúbáwá kánà muhammad sallallahu ta'ala alayhi wa sallam kó tó dé mo ṣàlàyé ẹ̀ mọ́rọ̀ njó ni kódà ẹ máa rí nínú àlàyé ẹ kàn rí pé àwa mùsùlùmí ọlọ́run ní kó ṣíjú àánú wa àbòsí wa pọ̀ àbòsí ó ní agbára lọ́dọ̀ wa ẹ rí pé à ń sọ ìyàtọ̀ wà láàrin jilbab aljilbab aṣọ tóbìnrin máa ń wọ̀ tí máa kárí ara ẹ̀ ni gáàmù ni wọ́n ń pè ní jilbab gáàùn ni wọ́n ń pè ní jìlìbáàbù wọ́n fúnra ẹ lọ wò ní tí wọ́n ń pè ní àlìjìlìbáàbù wàsáwùbù àlùwàsà yọ̀gọ́tì jẹ̀mí àlìbẹ́dàn òun laṣọ tó fẹ̀ tó bo gbogbo ara jàlábíà jìlìbáàbù jìlìbáàbù ni wọ́n ti ń wọ̀ ọ́ kánàbí o tó dé kéèké sánàbí ló mú wa ṣé ní kì í kanlẹ̀ lọ́lọ́ yudnina alayhinna min jalabibihinna kán jẹ́ káṣọ yẹn kanlẹ̀ lára wọn zàlíkà àdán àyàn ọ̀rọ̀ fúnná ìyẹn ni ó jẹ kán mọ̀ pọ́mọlúwàbí ni wọn là yù zẹ́yìnà wọn à ní dà wọn láàmú kódà bí yẹn bá ṣe lẹ́sìn tó bá wọṣọ tó tó yáàyè wọn à ní dà láàmú. so tó bá sì wo alkhimar mo ṣàlàyé ní tàn pé ní khimar òun lè díjà sí pé ní orí ni wọn máa fi bò mọ́rùn alukurani gan mu wánu suratu nur thirty one waliyadribna bi khumurihinna ala juyubihinna wọn àjọ ara wọn fi já sí pé wọn máa ń lo khimar léyìí tí wọ́n bá ti rán mọ́ orí mọ́ jilbab wọn à ní pè yẹn jilbab mọ́ wọ́n pè ní khimar alhijabu kọ́tíìnì tí wọ́n máa ta sójú wíńdò tí wọ́n máa ta sẹ́nu ọ̀nà là ń pè ní alhijab hadha huwa ma qala shaykhuna almudir tí mudir ń sọ nìyẹn wọ́n dẹ̀ ṣe bíi pé kò yí àwọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní àtàkì personalities gbogbo ẹni tọrọ òtọ́ sí lẹ́nu náà ni ẹ dákun gbogbo àwọn kamilu àdàbí ṣe manhaj bàbá wa sheikh kamaludin al-adabi manhajul azhari ni ṣọkọ ẹlẹ́yà ni sheikh kamal ni ṣáwọn ṣọkọ ẹlẹ́yà ni wọn lèmi ṣaṣàkàtù kí ló dá wọn lákẹ́ tí wọn jẹ́ káyé mọ̀ tàbí wọ́n gé àwọn wọn lọ ni wọ́n gé wọn láwọn lọ ṣèbáwọn náà lọ azhari azhari dẹ̀ ni sheikh kamal ṣe sheikh kamal wà lórí manhajul niqab wọn hàn sí lórí ẹ̀ nígbà tọ́rọ̀ yẹn dílẹ̀ gẹ́gẹ́ bí àfáà kí ló dé tí wọ́n sọ̀rọ̀ ìbéèrè kan nìyẹn àwọn àfáàbàdàn kí ló dá wọn lákẹ́ láwọn tí wọ́n jáfọ ń súfí àwọn àfáà ti wò àwọn àfáà tẹdẹ láwọn àfáà míì nínú àwọn ulama olùmọkẹzíyà wal adabiyya wa ma ila dhalika min al-jama'at al-mutafarraqa àtàwọn jama mi agbọ́ táwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn táwọn fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ ó sì rí pé bí èèyàn bá fẹ́ dáàbò bò ó àtàmọ́ àtàmọ́ àtàmọ́ àtàmọ́ ni ó mọ̀ mú wa. ló fi já sí pé tá a bá ń wò á rí i pé n tán pè ní an-niqabu ma tada'uhu al-mar'atu ala wajhiha ntóbìnrin ń dá abojú báyìí ni lè ṣe tẹ̀rí fi bojú ẹ̀ wa yusamma aidan wọ́n tún pè ní burqa wọ́n pè ní an wa huwa ma'rufatun ma'rufun fi zamanin qadim indal yahud ó ti wà lọ́dọ̀ àwọn yahudi tipẹ́tipẹ́ kama fi sifir takwim gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé genesis ishau twenty four lọ́ka chapter twenty four verse four sixty five wọ́n ní anna rufuqa rufuqa rafa'at aynayha ó gbé ojú rẹ̀ sókè báyìí farahat ishaqa ó sì rí ishaq fanazalati anil jamal ló bá sáré bẹ́ẹ̀lẹ̀ lórí ẹṣin wọ̀kọ́lẹ̀ tìlẹ̀ abdi ní bá ń sọ fún ẹrú rẹ̀ wípé man hadha rajul elmeshi filaaki lilqahi ọkùnrin wo ní ń bọ̀ tó fẹ́ wá bá mi nínú oko yìí faqala huwa sayyidi ọlọ́gá mi ni fa'akhadhat al-burqa ó sì mú ní kọ́ọ̀bù ẹ̀ wàtàgọ́ tọ́t ó sì dábójú níjọ́ tánà Muhammad ti dé lọ́dọ̀ àwọn Yahudi nìyẹn ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà kana bó ṣe wà lọ́dọ̀ àwọn lárúbáwá kí islam tó dé nìyẹn lọ́dọ̀ tí wọ́n sòmíyà alìsàm wọ́n ń pè ní lìsàm wọ́n dẹ̀ ń pè ní khimar ló fi jẹ́ pé nínú àwọn àfa akọrin èyí tẹ́ ń pè ní anábẹ́gá azubiyani yasifule mutajarida ó ròyìn obìnrin tájọ jábọ́ lára ẹ̀ imarhatu nu'man ibn al-manzir lamma sakata barukuha níjọ́ tí aṣọ tó fi bojú jábọ́ anábì tí ì dé ń gbà náà wàyíyá marathon alamajlis rijal ó ń kọjá lọ níbi táwọn ọkùnrin jókòó sí aṣọ tó fi bójú ló wá jábọ́ lọ́dọ̀ àwọn alárùbátà mọ̀ pé àṣà ni afáwa ròyìn pé sàkọ́tọ̀ nasifu wọlẹm torídín iṣẹ́ pàtàkùn fátánà wàlẹ̀ tí hùn wọ̀lìtàkọ́tínà bílíyẹ́dín àfa sọ bẹ́ẹ̀ ó ní sàkátà nàṣífù aṣọ òbojú rẹ̀ ó jábọ́ lára rẹ̀ wọ́n lẹ́mú torí dín in sí pátá hun kìí ṣe pé òun náà gbà á lérò kó jábọ́ fatana wàlẹ̀ tí ló wá fẹ́ mú wá tàkọ́tínà bílíyẹ́dín lọ́wọ́ wá pàdé ọwọ́ òun fẹ́ mú wọ́n fẹ́ bá a mú lọ́wọ́ pàdé ọwọ́ eléyìí àkọọ́lẹ̀ tó ti ń bẹ ká nàbí ò tó dé ni tó ń fi hàn wípé àwọn obìnrin kankan ń bẹ láwùjọ wọn tí wọ́n máa ń lò pàápàá àwọn tí wọ́n bá jẹ́ ẹ̀ṣà láwùjọ àtàwọn míì tí wọ́n bá fẹ́ kán rí àwọn. ṣòtò bá wá jẹ́ bẹ́ẹ̀ kí wàá ní mudirul markasi dá lọ́rùn lọ́dọ̀ pé ojoojúmọ́ òun ló sọ̀rọ̀ ìjáàb oníjàbò sínú ẹ̀sìn ìwọ náà sì mọ̀ pé rọ́ọ̀lù ń pa àfáàsì ni ọ́ ó sì kúnjọ́ kan ọlọ́run ó pè ọ́ jókòó yóò sì máa bi ọ́ léèrè pé n tó ń sọ yìí báwo ló ti rí kí ló dé tá à ń parọ́ máwọn èèyàn nítorí pé a fẹ́ já wọn wálẹ̀ àwa sáré sáré sáré náà ọlọ́run ò já bàbá náà wálẹ̀ ìṣe ló ń ga sí i. sòyẹ́ ń fi hàn wípé àìmọye àwọn àáfàá ni wọ́n wà nílẹ̀ yorùbá yìí tí wọ́n nígbàgbọ́ wípé ká bojú ṣàríà ni tàbọ̀ràn yẹn ni kí ló dá wọn lákẹ́ ó yẹ ká bi wọ́n léèrè ṣé wọ́n sùn ni kí wá ní ìdájọ́ wọn ìdájọ́ wọn náà ni kìtìmánul ilmi wọ́n ń fi mímọ̀ pamọ́ tá bá lọ sínú al-Qur'an nínú suratul Baqara aya 159 ọlọ́ni innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi fil kitabi ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun ọlọ́ni àwọn tí wọ́n máa fi òtítọ́ tá a sọ kalẹ̀ pamọ́ minal bayinat nínú àwọn clarifications àwọn explanations wal huda àtọ̀rọ̀ tó jẹ́ ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run pé bọ́lọ́n ti wí nǹkan rẹ̀ rí min ba'di ma bayyanahu linnas lẹ́yìn táwọn ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn sínú alukur'an fil kitabi ó láwọn tán bá pamọ́ tí wọ́n lè sọ ulaika yal'anuhumullah àwọn eléyìí ọlọ́run ó máa gégùn lé wọn gbogbo àfáà tí wọ́n ń dákẹ́ ní iṣẹ́ bílé ni wọ́n níbi tó dodo bá lè dé tí wọ́n lè sọ àmọ́ tó bá wá débi ká tako mùsùlùmí mọ́ríkàsì kówó máa jáde wọn wà máa bu ẹ̀ ń mú èébú ẹ̀ sọ̀dọ̀lá ẹ̀ sì ń mú ìmọ̀ ẹ̀ ń tẹ̀mọ́lẹ̀ ọlọ́run ní ń sọ yìí ó ní wọ́n yẹlẹ̀ ẹnuhumu láàrínún gbogbo ibi tí wọ́n bá ti ń ṣépè láyé lèpè ó sì máa jẹ́ tiwọn ìwọ náà ṣe fún o kì í ṣèwọ náà ṣe fún o gbogbo ibi tépè bá ti ń wá láyé látara pé ò ń dákẹ́ nígbà tọ́rọ̀ yẹn ń ṣẹlẹ̀ yẹn ó máa ṣépè fún ọ látún ara àwọn wèrè kankan nínú àwọn majaninul markaziya àwọn ọmọkọ́mọ làwọn náà ń bọ́ ta tí wọ́n ní mú ìsọkúsọ mọdúrú mọrkàsì pọ̀ ó mọ̀ pé Sheikh Adamu ló ń sọ bẹ́ẹ̀ torí pé tíra Sheikh Adamu ló kà ọ̀rọ̀ Sheikh Adamu ló sì sọ ó sì fẹ́ rílé kí ló dé torí pé ẹ fẹ́ jẹ èèyàn Ọlọ́run máa ń sọyàn déèyàn ẹ lọ gbogbo ìròyìn tí wọ́n fi ń kan mọ̀sílẹ̀ mọ́ríkàsì láyé ẹ lọ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ rí i pé ìròyìn yẹn wà lára wọn láti bani lórúkọ jẹ́ káwákù mẹ́ àyà kùránì nìyẹn níbi máa fi òtítọ́ pamọ́ alimẹ̀lẹ́hùn àwọn tọ́lọ́ ń ṣẹ́bi lé ní máa ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn àfáàlẹ̀ yorùbá tí wọ́n dákẹ́ ṣé mùdírùl mọ́ríkàsì nìkan la àfáàlẹ̀ yorùbá tó mọ nǹkan yẹn àwọn àfáà ti bí àmọ̀pá àwọn ọmọ ṣàbòsí torí pé àwọn ọmọ dìfẹ́ǹdì mọ́níhàjì bẹ́ẹ̀ kẹrẹ́ imam ahmed bin abel radiyallahu ta'ala anhu ó ní la yahillu lil faqihi an yahmila an-nasa ala madhabihi kò lẹ́tọ̀ọ́ fẹ́ni tó bá jálágbọ̀ yẹ́sìn kó máa tú láàsì orí ojú ọ̀nà tó wà láwọn èèyàn lórí léyìí táwọn alùsùnà ṣe lónìí wọn a sì máa ní mẹ́nájú àbú ahmed bin abel làwọn wà onímímọ̀ alágbọ̀yé kò gbọ́dọ̀ máa tú láàsì orí ọ̀nà tó ń wà fáwọn èèyàn a máa ní mọ́nájú sọ̀hábà sọ̀rọ̀ àwọn sọ̀hábà papọ̀ kò papọ̀ so tàbá wa lọ sínú hadith tí ahmed abu ahmed àti àfọwọ́ abu dahud wa abdulmajah wa tirmidhi táwọn náà gbà wá min hadithi abi urira wa ghairi wa qawl wa aidan ballagu anni ẹjọ́ máa dé tí gbọ́ àwọn èèyàn kódà bó jẹ́ háyà ìyẹn pé alal wujub èèyàn ò gbọdọ̀ fi ń tà ń pè ní òtítọ́ kò gbọdọ̀ fi pamọ́ kò gbọdọ̀ fi pamọ́ so ọlọ́run ṣe oore tó pọ̀ fún mudirul markaz oore náà kọ́lọ́n dákun kó mọ̀jọ́ bàjẹ́ mọ́ wọn lára bàbá yìí kì í bẹ̀rù láti sòtítọ́ alukuran dẹ sọ fún wa pé àwọn olótìtọ́ ní la yakhafuna lawmata la'imin wọn kì í bẹ̀rù lágbájá ó asiradisu kan lọ́dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala tó sọ fún apá nẹ́bí ni mọ̀nsú ilà àna ilmi thumma katamahu ẹni tí wọ́n bá béèrè ìmọ̀ kan lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà tó fi pamọ́ ulijima yawma al-qiyamah bil jammin nar ẹ ìgàárì iná ni wọ́n kó sí lẹ́nu lọ́jọ́ alkiyama tó jẹ́ gàárì tẹ̀sìn rawahu Abu Dawud wa Tirmidhi wa qala hadithun hasan ṣèbí ńgbà tí mudiru ń sọ̀rọ̀ yẹn àwọn yẹn wá ń béèrè lọ́wọ́ yẹn ẹnìkan má dá lóhùn ṣètọ́nù ní ń dá láwọn lẹ́nu yín ẹ ń ṣe kitman in tí wọ́n ń fi sẹ́nu ẹṣin tó níná ni wọ́n sọ mọ́ ilẹ lálùkẹ àmọ́ ànábì ló sọ bẹ́ẹ̀ èèyàn sì gbọ́dọ̀ ṣọ́ra èèyàn gbọ́dọ̀ ṣọ́ra torí pé alukur'an náà ló sọ bẹ́ẹ̀ tàbátú wo suratul baqara aya one seventy three ó ní innal ladhina yaktumuna ma anzala Allahu minal kitab gbogbo àwọn tí wọ́n ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ sínú alukur'an tí wọ́n fi ń pamọ́ wa yashtaruna bihi thamanan qalila nídìí torí owó tí ò tó nǹkan àwọn à ń ta ọ̀rọ̀ ọlọ́run ó ní ulaika ma yaquluna fi butunihim illa an-nar àwọn eléyìí ò jẹ nǹkan kan sínú wọn kọjá aná la yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ lálùkìyàmà wala yuzaqihim kódà kò ní ṣíjú àánú wọn kò ní fọ̀ wọ́n mọ́ walahum azabun alim wọn ó jẹ ìyà ẹlẹ́tayọ̀ ẹ̀wò pítọ́rọ̀ yín kan kò sí ọlọ́run sọ nǹkan sínú Qur'an yektumun lé ní ìṣe láti fẹ́ máa fi nǹkan sínú Qur'an tọ́lọ́run sọ̀kalẹ̀ síbẹ̀ torí kíni torí pé àwọn kan fún yín lówó ẹ máa bú ẹ máa àtáàkì ẹ ẹ wá ń ta ọ̀rọ̀ ọlọ́run thamanan qalilan torí owó tí ò tó nǹkan owó dátà owó náà ló wá dọ̀ràn nísìn tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ná tẹ́ ẹ ní mọ́ yìí tẹ́ ẹ lè rí náà yẹtumun ẹ ń fi tọ́lọ́hún sọ̀kalẹ̀ pamọ́ ní tó ti wà nù Qur'an nítorí tẹ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ mu ọlọ́ni ulaika ma yakuluna fi butunihim illa nar iná lẹ̀ ń jẹ síkùn la yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́run ò ní bá yín sọ̀rọ̀ lálùkìyàmá wala yudhaqihim kódà kò ní fọ̀ yín mọ́ lahum adhabun alim ìyẹlẹ tẹ̀rọ bẹ fún ilé iná ayé al-Qur'an ilmi wa kitimanul haqq tá a bá wá fẹ́ sọ ẹ ní kulil haqqa walau kana murra gbogbo ẹni tí ó bá fẹ́ sọ ẹ̀há di ọ̀rọ̀ yẹn nísìn yóò lọ sọ́dọ̀ àwọn kí làwọn àfa mazaibu làárùbá àwí àwọn àwọn mazaibu làárùbá yakuluna ara àhùn wọn ń sọ làákàyè tiwọn àti ìrírí àti báwọn ṣe rò pé lọ́dọ̀ tàwọn báyìí ní kórí kìí ṣe pé ní tọ́lọ́run sọ wọn rẹpírẹsẹ́ǹtì ọlọ́run rẹpírẹsẹ́ǹtì ànábì. mọ̀tí wọn lọ́mọdé mọ̀ọ́ká sọ pé kódà àríyá wa tí ń bójú káàkiri lẹ́ẹ̀mú wa kò ní wàhálà nínú tí mòdìrò bá sọ̀rọ̀ kan tí bàbá bá ti mú làwọn ará àwọn èèyàn lẹ́ni gbogbo gbogbo àwọn àáfàá yìí ń bo ni wọ́n wà lánàá gbogbo wọn náà wọn ẹlẹ́lẹ́hà wọn ní nǹkan kan àwọn agbọ́tà àwọn àfẹ́ ẹlẹ́lẹ́hà táwọn bá ń tara pé ah tí bàbá yìí ti túlẹ̀ yìí pọ̀ béèyàn bá sì tú kan lẹ̀ ṣebí kalẹ̀ kan túlẹ̀ nísìn tí wọ́n ń sọ pé láwa ní èṣe ara ẹ̀sìn pé ọ̀rọ̀ àṣà ni ó yẹ bá mi bi wọ́n léèrè náà yìí pé ṣé ojú bíbò yìí náà ṣára ẹ̀sìn ni àbáṣà ṣèbí lára ń tẹ ní kí mòtírù wá kú sínú tàrí inú ọmọ kéwú tó fẹ̀ ńlá sí àfa rẹ̀ gbogbo àwọn wèrè aláṣọ tí wọ́n ń jáde lónìí tí wọ́n ń gbégò sójú yìí àyè náà hùm fìdí àlìkẹ̀lẹ̀ yà ṣé wọn ọmọ mọ́kìfù Sheikh Adam ni wọn ọmọ mọ́kìfù sàríà ni gbogbo orú àwọn tòlótòló tó ń jẹ́ kiri mú kárí mú mínú ayé tí wọ́n ń bú ilé àfa àwọn abúlé tí wọ́n ń bú Sheikh Adam búyà Sheikh Adam ẹ̀gbọ́n Sheikh Adam yẹn ń bo làwọn wà kí ni mo kì fún wọn. ẹ lọ bí wọn lè rè èwo ló ta dómòdé ìròyìn mọ́kàsí níbi ìwà àti níbi ìgbaniláyè. àwọn nǹkan míì táwa náà rí tá a bá sọ ọjọ́ mi ẹ̀rọ olówó mọ̀ bá yàn. nínú gbogbo ọmọ kí ó ti Sheikh Adam kí ó kọ́ ni kí ó kọ́ sí irú Sheikh Mustapha Zaglulu Sanusi Sheikh Adama fúnra rẹ̀ sọ bẹ́ẹ̀ mo rántí ọdún kan ó ti ilẹ̀ ti ta sí díẹ̀ ní ìsìn bàbá àfòdílà tó mú ṣe èédú ni wọ́n ṣaláìsí nílùú Ẹ̀pẹ́ àwọn ọmọ wọn sì wà láyé bàbá wa Mudarusul Awwal Ọlọ́run járe wọn pé bàbá wa Jibril àwọn náà wà láyé wọ́n wu ìwà kan jọ́nà táwọn ọmọ kéékèèké yóò gbọ́dọ̀ wù mọ̀dúró mọ́kàsì òsì wọ́n lọ rìn àjò bàbá Musinu Edu wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ alifawjul awwal tí n bá ní ṣìwé tàbí kọ́ wà ní fawjul thani bàbá yẹn wá ṣaláìsí wọ́n sì jẹni tó lóyàl sí mọ́ríkàsì púpọ̀ mọ̀júrò sí lára bàbá wa Jubrilu ń jọ́nà ọlọ́mọba ìdára àwọn ò sí nínú mọ́ríkàsì mọ́ gbogbo wa la sì rí njọ́ tí wọ́n ń dágbére pé sàlámù sàlámù sàlámù sàlámù sàlámù sàlámù sàlámù sàlámù pé àbí ah, ìbò ti tó ṣe ẹgbẹ́ bàbá rẹ gbọ́ yá máa gbọ́ kò yẹ kó tún wá dá wàhálà lẹ̀ ọlọ́run ti ṣòre fẹ́yìn ó ṣòre fáwọn náà kò sẹ́ni tí ò ṣòre fún lọ́jọ́ tá à ń sọ yìí bàbá yìí wá ṣaláìsí wọ́n wá fẹ́ wá ṣe jìnnà sàwọn nílùú ẹ̀pẹ́ àwọn bàbá jubil Ramadan àwọn ti wá nítorí pé àkọ́bí bàbá wa Muslim lọ́kùnrin jọ́nà tí wọ́n ń jẹ́ khalifa lọ́wọ́ fadilatu Sheikh Al-Mujib Edu àwọn fẹ́ ọmọ lọ́dọ̀ wọn bó tiẹ̀ já sí pé eh, tọ́láàkù ti padà wáyé tipẹ́tipẹ́ àwọn ti dé sẹ́pẹ̀. àwọn mẹ́ríkàsì náà wá ń tọ́rajì wá gẹ́gẹ́ bí ipò bàbá yẹn torí pé bàbá ni òfin mẹ́ríkàsì lẹ̀ wọ́lọ́ọ̀hì nígbà tí àwọn ẹ̀ńtọ́rajì mẹ́ríkàsì dé wọ́lọ́ọ̀hì ṣé ojúbìrìlù dẹ̀ yarí pé wọ́n pè mí ẹ tún lọ pé mẹ́ríkàsì wàlọ́hì súnmọ́ bí láìlẹ̀ rí láìlẹ̀ àrẹ́rù bàbá wò tí ikú wọn wà láyé o ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá wa ní màta ànẹ́fì balógun wọ́n sì wà láyé wọn àti ikú gbogbo wọn ni wọ́n bẹ̀bẹ̀ tí ń jọ́ náà bàbá ò fẹ́ rí àwọn ẹntórájì mọ́ríkàsì tí wọ́n rán wá bẹ̀ pé ẹ pè mí ẹ tún pè mọ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n wọ́n bẹ̀ wọ́n tí faraya wọ́n sì bínú wọ́n sì wọ mọ́tò wọ́n dẹ̀ kọrí sèkò wọ́n bá wọn ṣe jìnnà sáà eléyìí ní tó ṣojú àwa nínú olúwa pé ọmọ kéwu sheikh adama kú ẹ̀yin ti wà láàyè tiyín gẹ́gẹ́ bí àfáàgbà ẹ sì jẹ́ àna fọ́mọ bàbá nì so ẹ wá wá ẹ ẹdẹ fẹ́ káwọn àwọn aṣojú mọrkàsì wà ń bẹ wàláyé wọ́n dẹ̀ bínú padà sẹkọọ wọ́n sì wà láyé irú àwa yìí mẹ́séèjì wo la fẹ́ kọ́ lára wọn jọ náà ṣé nítorí pé wọ́n fẹ́ kí irun sókù lára àbáwọn làwọn kọ́ múṣínù lè dù ní kéwú ṣèbí ṣe kàdá wọn ló kọ́ múṣínù múṣínù sí lára àwọn àfa àgbà tí wọ́n ní kódà bàbá Latif amúni àfa àwọn ní torí Sheikh amúni ń tiwọn àwọn náà wà inú tiẹ̀ bí àwọn níjọ́ táwọn ń bẹ ń bẹ náà Sheikh eh, amúni ò lè lọ mọ́rkàs wọn lọmọ tó bá mi ń lé kéwú yóò máa tírìtì mi ẹmọ tí mo kọ́ torí pé Sheikh Abdul Latif pẹ̀lú àwọn dr juma ilala classmate kan náà ni wọ́n wọ́n dẹ̀ kọ́ bàbá bàbá sì wẹ́pẹ́ wọ́n sì yarí wọ́n dúró báwọn ṣe jìnnà sà torí pé àwọn mọ́ríkàsì ràn yẹn wá mòdìrò sì ń lé ṣé wọn lẹ́tọ̀ọ́ kọ́ ràn yẹn wá ẹ wá wo àwọn mùsíbà tá à ń dálẹ̀ káàkiri ayé ọlọ́run ó mọ kọ̀ọ̀rọ̀ kó wá wa àfi kọ́lọ́n kó jọ tún wa ṣe èèyàn ń bá ẹnìkan jà kò túmọ̀ sí pé tó bá sòdodo káwa náà má yẹn rinlẹ̀ káwá fi ilẹ̀ pé ẹja dáadáa aláwọn àfàlẹ̀ yorùbá ẹ bá wa bí wọ́n léèrè ẹ̀rí wo ló pe ẹ̀há lọ́rùn yẹn nínú alukurani àti ọ̀dọ̀ ọlọ́run tó wá sọ fún wa wípé láwà ní àṣà ni àmọ́ ẹ̀há ẹ̀sìn ni àṣà ni méjèèjì kí wàá là ń ṣàbòsí fún ayé sọlọmọ wàftirahu ọlọ́run ti kó adéwọ̀n ní la'anatullahi ala al-kadhibin wa la'anatullahi ala ibi náà ni màá fara ẹ̀ ti sí. allahumma fi lana dhunubana jami'a wa kaffir an sayyihatina walhiqna bis-salihina fi dunya wal akhirah wa kun ma'ana shafiqan wa rahima wa la takilna ila anfusina tarfata aynin alayka tawakkalna wa ilayka nabna wa ilayka al-masir bàbá wa mudul markaz alaykum alafi alaykum dara gbogbo àwọn ẹ̀ka markaz pátápátá ọlọ́mọ fa burú ṣe wọn má fi wàhálà kan wọn má fi nǹkan kan mú wọn dáadáa ní kọ́lọ́njì ó máa jẹ́ gbogbo àwọn máa darú ọlọ́run dákun wa pa wọn lẹ́nu mọ́ ọmọ bó ti mú wọn bó ti dá wọn jókòó bó ti fún wọn ní sùúrù bó ti dá wọn lákẹ́ gbogbo àwọn kan tí wọ́n láwọn fẹ́ ṣàtúnṣe tí wọ́n tún ń darú ọlọ́run bá kó sí wọn lẹ́mìí gbogbo àwọn ọmọ bàbá wa Sheikh Adam àpàdà sígbó àpàdà sígbà ọlọmọjò tọ́ sí wọn gbogbo ibi tó ní kálukú ti fẹnu kọ lára wọn ọlọ́run kó tún kó wa wá ṣe lọ́lọ́lá ilaha illallah bàbá Abdul Markaz àwọn náà ṣì wà ń bẹ̀ lọ́wọ́ ọlọ́mọgbà wọn bẹ̀ ọlọ́mọgbà wọn bẹ̀ ọlọ́mọgbà wọn bẹ̀ ọlọ́njọ́ ọ̀rọ̀ ọ̀run lẹ́lòmí ò mọ̀ sọ nítorí pé làákàyè jìnà sí tẹlòmí ò ní ẹ kò jọ bàbá rẹ̀ tí ò bá wá jọ bàbá rẹ̀ báwo ni ó ti rí kó wá jọ bàbá tiẹ̀ tí ò bá jọ bàbá rẹ̀ báwo ṣé bàbá tiẹ̀ ni ó wá jọ ẹlòmíì tí ò níran tí ò ní bíbí yóò bọ́ sórí social media yóò mọ bú ìran oníran yóò mọ bí torí pé àwọn àgbàlagbà sọ pé ẹni bá nírú ẹni ní mọ yìí ẹni ẹni tí ò nírú ẹni léṣe fẹ́ mọ yìí ẹni wọn lẹni tí ó sàn ní máa tùdú ẹ gbogbo àwọn tó ń bá orí social media àwọn tí ò níran tí wọn níbi tí wọn lára wọn níran kán Sheikh Adam ọlọmọba wa kẹ́ wọn Sheikh Kamaluddin ọlọmọba wa kẹ́ wọn Sheikh Yusuf ilẹ abuaji ọlọmọba wa kẹ́ wọn Asheikhuna Tajul Adam ọlọmọba wa kẹ́ wọn bàbá wa Muhsin Edo Abdullateef amúniwájú jis àkọọdún ọlọmọba wa pa ọgbọn wọn pọkẹ lọlọlá ilaha illallah Muhammad rasulullah wala hawla wala quwwata illa billah ma sha ta'ala gbogbo àwa tá a bá jẹ́ ọmọ ìyá wa nínú Islam níta bá lè máa fi ran ètò wa yìí lọ́wọ́ ẹ dákun ẹ jẹ́ a máa ṣe fọ́lọ́hun àtàndàn mọ́mọ́sá ẹ rí i pé àkáǹtì nọ́mbà wa ó lè má ti sí mẹ́ẹ̀ wọ́n lè padà táàgẹ̀ that is two zero eight nine seven four one seven seven three two zero eight nine seven four one seven seven three ẹnjìníà náà dẹ̀ wà lórí program ó lè bá wa táàgẹ̀ so kọ́lọ́n kó bá wa ṣàlékún dáadáa kó sì ràn wá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe dáwà ọlọ́mọdójú tiwọn bí akil ayélujára yóò wọ́n á fàṣìkò fún olúbùsáyọ̀ ọ̀rọ̀ yìí ò ní dàrú alhaji ọ̀túnba ọlásùnkànmí ọlọmọba wa ṣe dáadáa fún yín adékọlá ọláwálé ọ̀rọ̀ yìí ò ní báyìí àfáwà muftaudeen abdulrasaq abdulrasaq àpàdásí bó àpàdásí gbà ò ní báyìí engineer abdulrasheed ọlọ́run ní jọba jẹ musa banfre ọlọ́run bá aṣa ni lukman afọlábí ọ̀rọ̀ yìí ní dàrú alhaji májà kó ẹkú láéláé ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ dùn yín ìbànújẹ́ ò wọlé tọ̀ gbogbo tí ó ṣe yín tí ó pa yín lẹ́kùn ọlọ́mọdé wọlé tọ̀ yín kasim káyọ̀dé rauf àpàdásí báyìí fatima abdulhawal ọ̀rọ̀ yìí máa jásí rẹ̀ owó labẹ àwíyé ọlọ́ndàkùn owó lẹ́ẹ̀mọ bí ẹ̀ ní bí òṣì adẹnìkẹ ẹmà yusuf ọlọ́mbàwá ṣíjú àánú orin abdulhasis abdulwahab alaba ọlọ́mbàwá ṣe dáadáa fún yín àfọwọ́bà kùtì ọlọ́mbàmí ṣíjú àánú yusuf adébọ̀wálé nurudeen ọlọ́yún ní dáadáa afa wa olólùfẹ́ babalágége ali oyè ọlọ́mọpàlẹ́ abdulwasa saad bàwá ṣe dáadáa fatima alhawal ọlọ́mbàwá ṣíjú àánú orin kéèsì abdulhawal ọlọ́wọ̀n nípa àlẹ́yìn lọ́lá ilaha illallah muhammad rasulullah yusuf abdulaziz ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dàrú o mikael crown ọlọ́ndàkùn bọ̀ wá ṣe dáadáa fún yín bákan náà olúwa tó yín alhilori ìlú ìlọrin ò ní dàrú tiwa náà ò ní bàjẹ́ ah, bákan náà kúnlé isaac ọlọ́n bọ̀ wá ṣe dáadáa fún olúwa tó yín kọlọ́n ṣe dáadáa fún ní kálukú wa àtàwọn tá a láǹfààní àti rí oko wọn àtàwọn tọ́lọ́wọ̀n padà rí ọlọ́n tí mo bu wa alhaji àyànfẹ́ olúwa ishaudeen bá wa ṣe dáadáa fún yín náà Halima Alfa ọlọ́run bá wa ṣe dáadáa bá wa Keisi Abdulhawal ọlọ́run má gbàgbé ẹ̀yin náà Muftahudeen Abdulrasaq Abdulrasaq ọ̀rọ̀jìn Prince Abdulhakeem ọlọ́run bá mi ṣe dáadáa fún yín bákan náà Labeika Idris Ndiame ọ̀rọ̀ yín ò ní dàrú Alhaji Alade Bakari ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ajá àbíkẹ́rí mi ọlọ́run ní gbàgbé ẹja ló ní bóde munas ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà àtàwọ̀fíì kọlápọ̀ ẹ̀ ní padà sẹ́yìn o lọ́dọ̀lá ìlà ìlàlá abdulhakeem muradiyọ ibrahim bádéjọ ọlọ́run bá mi ṣe dáadáa fún afárẹ́ rẹ̀dùn ọ̀rọ̀ yìí ò ní bàjẹ́ lẹ́lẹ́lá ilá bàbá mi adégbìtẹ́ bàbá mi almaruf bọ́lágadé ọlọ́mọba mi ṣíjú àánú wò yín kò ṣe dáadáa fún yín kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ táíwò akínbọ̀dé ọ̀rọ̀ yín ò ní dàrú títí lọ́pẹ́ kọ́láwọlé tẹ̀mí kazeem kẹ́sìm ọlọ́run dákun ọ̀rọ̀ yín ò mọ̀ bọ́ sí dùnú kò ní bọ́ sí ìbànújẹ́ yusuf adébáyé nurudeen ọlọ́mọba mi ṣíjú àánú wò yín lẹ́lẹ́lá ilá ìlọ́lá ẹlẹ́dàkùn gbogbo ẹni tá a rántí dákọ̀ afáwọn alàgbà bàbá wa oníwàásí àgbà bàbá wa bàbá dáadáa táwọn èèyàn ń sáré lé wọn káàkiri ní ìsìn ọlọ́dà kò má jẹ́ kí ti ọ̀tá bàbá wa kí ó gba gold taofik wa ma taofik illa billah ọlọ́dà kò wà fíkì ó ila al-aqi wa wà fíkì ó ila sirati mustaqim wa wà fíkì ó ala a'da'ihi bin nasra ya rabbal alamin ọlọ́dà wa fún wọn níṣẹ́gun wala hawla wala quwwata illa tí ìmánì